ògo ni fún jésù lókè ọ̀run gbogbo ọmọ ìjọ àpọ́sù nílé àti kárí ayé ẹgbọ́n tí mo fi wá sórí mídíà lónìí wọ́n olórí mẹ́ta la máa ní nọmba one amúnisìnà olórí amúnisìn àti olórí amúnimọ̀nà ìyàtọ̀ wà láàrin grade àti grace Ìyàtọ̀ wà láàárín mọ́tò àti táìtù. Ìyàtọ̀ wà láàárín revelation àti revenue. Number three, ohun tí ó ju owó lọ ó wà. One, ayérayé ó ju owó lọ. Ọjọ́ ọ̀la ó ju owó lọ. Orúkọ rere ó ju owó lọ. Oore ọ̀fẹ́ tẹ rí yẹn ó ju owó lọ. Nú síwájú sí, ẹ́, eh, mú orúkọ rere ó ju owó lọ. Àwọn bàbá wa dẹ̀ sọ wípé orúkọ rere ju oyè lọ. Ìjọ Apostle ti Krístì máa ń kọrin kan. wípé n la àgbáyé já a ó sìn mí bí ọba n ó débi tí ìran mi ò dé rí la àgbáyé já. Èèyàn lè la àgbáyé já kí ó má dé ayérayé. A lè ṣe ènìyàn bí ọba láyé kó má bọ ọba àwọn ọba jókòó ní ọ̀run. Èèyàn dẹ̀ lè débi tí ìran ò dé láyé kí ó má délé ológo. Àwọn nǹkan yìí ni mo fẹ́ kí gbogbo ọmọ ìjọ Apostle ti Kristi kó tẹ́tí sí àti ohun tó gbé mi wá sórí mídíà. Ìyẹn first ọ̀rọ̀ mi. Kí ni mo fẹ́ sọ ni wípé a dúpẹ́ fún oore-ọ̀fẹ́ tari gbà pé Pastor Conference àkọ́kọ́ tí bàbá sọládélé bàbá ọdẹjọbí bàbá ìsíkáyà ní general executive council máa fẹ́ ṣe ó máa bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ yìí so a fi ògo fún ọlọ́run kí ni mo fẹ́ sọ mo fẹ́ kí wọ́n ronú tí mo kọ́kọ́ sọ sẹ́yìn yìí tí wọ́n bá ti ní mẹ́sẹ̀gì kẹ́ bá mi jẹ́ kí mẹ́sẹ̀gì ó dọ́dọ̀ wọn káàkiri ohunkóhun tí ó bá ti kọjá àlàáfíà àti ìṣọ̀kan ìjọ apọ́sù ti Kristi tí bá ń ṣe báyìí outside the game ni o mi ní tàn o mo mọ̀ wípé pastor confess tó fẹ́ wá sáyé wọ́n ti tún setup onírú irọ́ ẹ̀yin náà máa wò ó ṣe o nígbà tá a bá bẹ̀rẹ̀ ẹ̀yin náà máa rí tí mo sọ wọ́n ti ṣe wọ́n ti pín àwọn ọmọ tó fẹ́ gíìwù lẹ́ṣọ̀ irọ́ láti convince àwọn èèyàn bọ́ tí irọ́ ti kọjá àwọn èèyàn ti mú òtítọ́ ẹ ṣe pastor conference yìí ẹ gbé the center church yìí tẹ́ mú yìí ẹ gbé lórí òtítọ́ àti òdodo ọlọ́run á wà pẹ̀lú yín o owó tí ẹ ń pa tí ẹ ń ṣe owó máa tán o akùnrúkọ rere bó tiẹ̀ jẹ́ wípé ẹ ti pè mí ní onírú orúkọ bíi she popularity bíi vision by information i'm very happy to have all this name elijah ara tispi ni mí mi ò níran nínú ìjọ àpọ́sù ti kristi nǹkan ṣoṣo tí ó lè kàn mí kò sí tí ẹ̀jẹ̀ àpọ́sù ti kristi bá pín láyé tó lè kàn mí bí ajágbe kò lè kàn mí bọ́tí nǹkan ṣoṣo tó lè kàn mí ní òru ní ìtàn pé ọmọ kan dẹ̀ bá wọn sọ̀rọ̀ o gbogbo tá a bá wà bá àwọn ọmọ àwọn ìyàwó gbogbo ló bá àbọ̀ olùsẹ̀yẹ sọ̀rọ̀ kò gbọ́ olórúkọ rere ò kàn án wọ́n bá àbá kan ṣoṣo àwọn ọmọ gbogbo èèyàn bá sọ ó ti rántí báyìí orí ọ̀fẹ́ ti yẹ lórí ẹ̀ ẹ̀yin tó tún kùn ẹ̀ mọ́jọ orí ọ̀fẹ́ ó yẹ lórí yín o. Olúwa wà pẹ̀lú yín o. Jésù ò ní fi wọ́n sílẹ̀ o. Ẹ wá gbọ́ eléyìí, Olúwa ló wí eléyìí o. Ẹ gbọ́ ìran ńlá tí mo rí tó bà mí lẹ́rù. Mo rí ilé ńlá kan tí gbogbo yín mọ ẹ̀yin olórí, ẹ mọ́ títí, ẹ mọ́ dókè. Kí ló dé? Olúwa tó mú mi rí kànga tí ẹ kún mi sí, wàhálà yẹn dẹ̀ pọ̀ bọ́ bẹ́ẹ̀ ṣe pọnmi sí tán omi yan òkun olúwa kíni túmọ̀ ta àpẹẹrẹ olúwa sọ pé ìgbìyànjú ìṣọ̀kan àtàláfíà sí èsì ni mo rí tí wọ́n ṣe ṣùgbọ́n wọn ò ráṣẹ yọrí ẹ̀ sí nítorí pé wọn ò gbé wọn ò gbé lóòdo òtítọ́ àti òdodo ìpìlẹ̀ lóòtítọ́ àti òdodo lórí lórí olúwa fún yín ṣe o orúkọ tí ẹ pè ò ní túmọ̀ kò sí tó ṣe láyé ayé máa sọ kankan ìwọ ni kò kà sí ohun tó tọ́lọ́run lọ́rùn ohun tọ́lọ́run fẹ́ kó ṣe that is all ọlọ́run ò ní fi yín sílẹ̀ o gbogbo yín pátá ọlọ́run àfúnṣe pastor conference yìí ẹ ṣe àwọn àtúnṣe kan tuntun wà ní CAC ibi tí ẹ tún ń ba ìjọ yẹn jẹ́ dé ní ìsìn gbogbo èèyàn lẹ́wà fi ń joyè ẹ̀ dáa mi ṣe èṣì nígbà tẹ́ bá fi gbogbo èèyàn joyè pásọ̀ t'ẹ fi gbogbo èèyàn joyè díkàn tẹ́ ẹ dà ní ẹ̀ẹ̀kan ẹ máa píìkì èèyàn fifty thirty nínú church láti fi joyè ẹ dà díkìn torí twenty five thousand nígbà bá fi gbogbo àwọn èèyàn joyè ẹ dà tán ta ni ó máa kùn gẹ́gẹ́ bí ọmọ ìjọ ọlọ́run á ṣe yín níyì ẹ̀mí o t'ẹ bá lọ wo ló tẹ́ bá lọ rí kọ̀ǹpútà ní CAC tẹ́ ní káwọn kọ̀ǹpútà gbé lógò wa jáde ẹ rí i pé lógò ti general executive council tá a ti lò ó ti tóríṣi márùn-ún bíi mẹ́fà èsùn ni òkín ní direction rádaràdàn ẹ wo láìpẹ́ bàbá ẹ̀sìkẹ́ ọ̀làdélé sọ pé nípa ká má máa kó ọwọ́ sókè ní àkọmọ̀nà ṣe bó wà níbẹ̀ látijọ́ ẹ̀ta tí ń kọ́wọ́ sókè tá a kọ́wọ́ kí ló dé tó correct àwọn leader wa if you don't correct your leader yourself you are in a, in a danger tẹ́ ẹ bá ti rí àwọn àṣìṣe lórí ẹ correct wọn correction is not a condemnation ibi tí wàhálà ti wọ ìjọ apọ́sù ti Kristi nìyẹn o nígbà tí ìjọ yìí bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí tọ́ba wọn bá sọ fún mi àìsàn mẹ́ta ló ń ṣe àwọn bàbá wa ìkíní wọn ò ní education èkejì wọn ò ní wọn ò ní ẹ̀kọ́ bíbélì ẹ̀kẹta wọn ò lówó ìgbà tẹ́yìn wá rí àṣìṣe wọn tí ẹ rí àìsàn wọn eléyìí tó yẹ kẹ́ híìlì ẹ̀ kẹ́yìn lè jèrè ẹ̀ ní tó ṣe ni pé ẹ kàn dẹ̀mú wọn ẹ igi lé wọn ẹ lé wọn dànù ẹ bà wọn jẹ́ ó náà lẹ́yìn náà dẹ̀ wọnú ẹ̀ yín tó yẹ kẹ́ ẹ ṣe é gbà yẹn ni pé ẹ ti mọ̀ wípé ìhòòhò àwọn bàbá yín rèé wọn ò lẹ́díkéṣàn wọn ò ní ẹ̀kọ́ bíbélì wọn ò dẹ̀ lówó ẹ dẹ̀ rí pé nǹkan bíbélì sọ pé ìwé àtẹ̀mímọ́ la fi gbòmìnira tí Paul sọ ni nígbà tẹ́ ti rí àwọn ọ̀kan yín then you bring it inside to support your leader but eléyìí tẹ́ máa fi support ẹ̀ ṣe lè overthrow wọn tẹ́ di kúùpù ẹgbàjọba tán nìsín báyìí àtúnṣe ò ṣeé ṣe fún yín ẹ̀ ń warùn kì bí ẹ̀ ń ṣe tó hùn yín bí oko wèrè. ẹ jọ̀ọ́ mo bá yín sọ̀rọ̀ ẹ̀yin àlùfáà mo mọ̀ pé kò sí tó lè bá àlùfáà sọ tó máa tí wọ́n gbọ́ o torí ọ̀run àpá ẹ̀dì ti retí yẹn òun náà náà ń forí lé o ohun tí mo bá yín sọ nìyẹn. confess confess tẹ fẹ́ ṣe yìí ẹ ṣe é kó jẹ́ ti àlàáfíà àti ìṣọ̀kan ẹ má parọ́ mọ́ olúwa pẹ̀lú wa o ẹ wo ẹ ẹ wo àwọn nǹkan kan báyìí tí bàbá Ọládélé tí wọ́n ń ṣe tí ẹni mẹ̀sáyà ọlọ́run àwọn ọmọ ogun sọ fún mi pé bàbá Ọládélé àbí kẹ́yìn èṣù ni òpó òun ló dẹ̀ máa da òun ló máa lẹ́mìí mọ́ tán po ẹ wo ẹ wo kàlẹ́ndà CAC ọdún yìí àwòrán àwọn mẹ́ta nìkan ló wà ń bẹ̀ wọ́n ti yọ ti Babalọ́lá kúrò ọgbọ́n ẹ wo Ọládélé is this is at the failure of his administrative one a good leader tó gun orí oyè ní January one tó gbé vision rẹ̀ jáde ní January twenty one tí ò tiẹ̀ tí tó jẹ́ káwọn èèyàn máa sọ pé dáàdì kí la fẹ́ ṣe kó ní ẹ fún mi ní time kí n fi kí n fi consult àwọn ọmọ Ọlọ́run this are the number one failure number two certificate tó jáde ní February ó joyè ní January certificate já failure ni number three ara àwọn failure ni number three irú administrative tá lọ fi lọ́ọ̀yà ṣe ní church ṣe bí wọ́n lè lo ti lọ́ọ̀yà yẹn lọ́fíìsì kan ṣe ti church ní church àwọn àwọn ẹ̀rọ rẹ̀ nìyẹn àwọn ibi tó ti fọ́ ilé tán sọ pé kí ni ẹ̀wù ọ̀làdélé ó ń nawọ́ sí bàbá ọlọ́wẹ̀rẹ́ ní ní ní orí ní orí ìdúró torí pé ó ti joyè bàbá ọlọ́wẹ̀rẹ́ kúnlẹ̀ ẹ̀dẹ̀ sọ pé àwọn sáà pẹ́rẹ́ rere ni wọ́n yẹn I am not criticizing you ẹ jẹ́ á bá wọn sọ̀rọ̀ kí wọ́n correct wọ́n torí ọjọ́ ọ̀la wa ẹ wo ìtí mo sọ nìyẹn ẹ wo ànádà kínní ẹ wo gbogbo kan ẹ wo àkọ́mọ̀nà tá ń ṣẹ̀ṣẹ̀ ń ṣẹ̀ jẹ ẹ wo kàlẹ́ndà ẹ wo gbogbo ohun tí mo sọ nìyẹn o olórí ni wọ́n àbá wọn wí ṣùgbọ́n ẹ ṣe dáadáa ẹ ṣe ayé rẹ̀ ó dẹ̀ sọ̀rọ̀ kan pé òun fẹ́ kọ̀wé sípò lẹ̀ irọ́ ni bàbá Ọládélé pa o ọ̀rọ̀ Ìbàdàn Ọ̀yọ́ ló fi yẹn ṣe irọ́ tó jìnnà sí òótọ́ ni kò lè kọ̀wé sí yọkúta ibo ló fẹ́ gbé Prado jeep five hundred million tí wọ́n gbà ibo la fẹ́ gbọ́ àwọn owó owó ńláńlá tí wọ́n gbà yẹn sí irọ́ ló pa ó fi yẹn halẹ̀ ni ó fi yẹn ọ̀rọ̀ orí ahọ́n ni ẹ má jẹ́ ẹ má jẹ́ wa sóhun tí mo bá wa ọ̀rọ̀ orí ahọ́n nìyẹn ohun tí mo bá wa sọ nìyẹn gbogbo ẹ jẹ́ kí gbogbo ohun tẹ́ ẹ fẹ́ ṣe ní pásítọ̀ kọ̀ǹfẹ̀ ẹ jọ dúró lórí òtítọ́ ẹ bá wọn mọ ara torí àwọn ọmọ tí ń bọ̀ lọ́la wọn ti máa bá ẹ sọ nìyẹn bàbá ọládélé bàbá ẹskáyà bàbá ọdọjẹbí ìjọba yín ọba àwọn bá sọ fún èmi pé tí ẹ bá ti béèrè fún àánú kẹ́ ẹ dúró lórí òtítọ́ tí ikú ò bá ti ṣẹlẹ̀ nínú ìjọba ó kó ọlọ́run ti pa mi sọ ẹni wòlíì èèyàn ńlá niyín ẹ̀dẹ̀ léèyàn èmi ò léèyàn mo dẹ ọ̀gá bàbá mi sọ pé òun fẹ́ lọ máa bẹ̀yìn bàbá mi ẹ̀ nídìí láti bẹ̀ wọ́n ṣé ṣé mo tẹ́ ẹ bá tiẹ̀ lọ bẹ̀ wọ́n ṣé màá lọ sọ fún wọn pé kì í sọ ọlọ́run ló rán mi iṣẹ́ ni ṣé ọlọ́run máa rán èèyàn ṣé kí wọ́n lọ máa dọ̀bálẹ̀ níwájú èèyàn pé ẹjọ́ ẹ má bínú kò pọ́síbù ó bá àwọn bá rán mi iṣẹ́ ẹ lè ọ̀nà tí mo gbà jẹ́sẹ́ fún wọn lè wrong ṣùgbọ́n <laughs> wọ́n rántí lọ́jọ́ ọ̀la wọ́n ní àwọn ṣe peace àwọn fẹ́ fún àwọn apá kejì ní regional superintendent kí ló dé ní ọdún tó kọjá tí ẹ̀ fún bàbá kásíjò ní regional superintendent ìgbà tó lóun fẹ́ bá ti ń jẹ́ tó lé àfi dandan tẹ́ bá sọ̀hún di general superintendent tẹ́ sọ pé kẹ́ tẹ́ fi mú ọ principal officer ọmọ bí bàbá wa bá bí ọmọ fún àlè tá a bá fẹ́ gbádùn ara wa ogún tó bá nílẹ̀ àjọ pin ni ogún ìbílẹ̀ pín fún wọn ẹ fẹ́ kọ̀ ẹ pín fún wọn ni ẹ ìrọ̀lẹ́ pa ẹ lè à òtítọ́ òtítọ́ ẹ ṣe bánamánà ẹ kó wọn mára kẹ ẹ ṣe ọlọ́run á wà pẹ̀lú yín o ẹ wo orí ọ̀fẹ́ ti yẹ lórí bàbá kan báyìí ẹ wo bàbá ọlágúnjú tó so lóògbé ó sọ fún bàbá Akínọ̀sún pé ẹ jẹ́ ká ṣe kínní òun máa fi pòólẹ̀ kọ́sàjà ó ní àwọn ọgbà wọn fẹ́ joyè orúkọ rere máa sàn joyè o gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ wá jẹ́ kí mẹ́sẹ̀gì dọ́dọ̀ gbogbo àwọn ọmọ ṣèèṣì ẹni tó láyé àtọ̀run yóò jẹ́ kí yóò yà láfíà ṣèèṣì àti ìṣọ̀kan ṣèèṣì ó sojú yín ayérayé kò ní bọ́ lọ́wọ́ yín àtẹ̀mí àtẹ̀yìn a ó sinmi bẹ́ẹ̀ ló máa rí ẹ̀dẹ̀ gbàdúrà fún mi pé àwọn kan wá láìpẹ́ wọ́n sọ pé mò ń kúnlẹ̀ fún gbogbo èèyàn mò ń dọ̀bálẹ̀ fún gbogbo èèyàn àwọn méjì tí mo máa ń gbọ́ sílẹ̀ bá ti kúrò lọ́dọ̀ tó olúwa sọ fún pé àwọn èsù tọ́lọ́run tí òsùn rán tèmi nìyẹn o wọ́n ní àwọn ọ̀fẹ́ kí n máa kúnlẹ̀ fún èèyàn gbogbo àti àfẹni tó bá jù mí nìkan olúwa sọ pé ihun tó ń sọ fún mi ní ìbẹ̀rẹ̀ jọ ẹni pé o o ìrẹ o gbọ́dọ̀ ní ìrẹ̀lẹ̀ o dẹ̀ gbọ́dọ̀ gbóhùn ènìyàn láti sọ àsọtẹ́lẹ̀ ọlọ́run and three o gbọ́dọ̀ jẹ́ kí ọ̀rọ̀ obìnrin ni ewu tó ní so ẹ gbàdúrà fún mi gbogbo ẹnikẹ́ni tí ó máa fún mi ní ìmọ̀ràn tí yóò kó bá ayé kó bá mi tí yóò dẹ̀ kó bá ayérayé mi kọ́lọ́run ó fi ìdájọ́ ńlá bẹ wọ́n wò kọ́lọ́run ó dẹ̀ ràn mí lọ́wọ́ láti dé òpin àjò mi kí n rí kírísì kí n torí kú ní ìkẹyìn mi kí ìkẹyìn mi òpin mo má gbomijé lójú ọlọ́run thank you Thank you. Ìjọ Apostle ti Kristi ló ní mẹ́sẹ̀gì. Thank you. Bá mi share mẹ́sẹ̀gì. Gbogbo mítì tán ṣe ní on the eleven on the ten August failure meeting ni. Ìsìn tààrà yín nìyẹn. Ọlọ́run yóò wà pẹ̀lú yín o. Thank you. God bless you.